أقول لكم السلام عليكم ورحمة الله تعالى وبركاته أتوبلا دولهم أسيطروا كيجفون وقاوة أشواجوا أن محمد صلى الله تعالى عليه وسلم ẹni ọlọ́run ọba rán sí wa láti wá jíṣẹ́ fún gbogbo àgbáńlá ayé kọlọ́n bá wa kẹ́ ànábì kó sì bá wa kẹ́ àwọn àlùmọ̀ rẹ̀ kó sì bá wa kẹ́ àwọn ará ilé rẹ̀ látòkèdélẹ̀ la ilaha illallah muhammad rasulullah sallallahu alaihi wa sallam eléyìí náà ni ìpèníjà ráńpẹ́ lórí arákùnrin kan arákùnrin náà ọmọlúwàbí púpọ̀ ni nínú lecture tí mo ṣe kọjá lọ lórí rẹ̀ wípé Ọlọ́run ò gbé ìránṣẹ́ dìde nínú ìran kankan arákùnrin yìí wàá jọmọlúwàbí ó wàá pè mí sí àyà kan mo fẹ́ wo ọkọ arákùnrin náà kọlọ́mbà mi ṣe dáadáa fún àfa náà kódà àfa yìí àfa kẹ́hìndé ọ̀làtúnjì kọlọ́mbà mi ṣe dáadáa fún àfa náà àfa náà wàá pè mí sákèésí pé but ó ní sheikh weldon look at that uh, respect lọ́dọ̀ ọmọlúwàbí ó ní but Allah ta'ala sent prophet to every nation àfa àgbà yìí pé ó mọ̀ ẹ́ kò lọ nítumọ̀ ìran alhamdulillah àfa wa ba ọlọ́run bá suratul A'rafi ayé ẹlẹ́ẹ̀kejì ó ní suratul Ra'd ayé ẹlẹ́ẹ̀kejì Quran thirteen ọlọ́run ni wọ́n lo qawmun fún nation níbẹ̀ alhamdulillah òun ni mo fẹ́ sọ ẹ lórí pé ṣé káwọ́mù tọ́lọ́wọ́n ọba ló ń bẹ̀ ni ṣé nation ni naam kí n tó lọ síbẹ̀ <clears throat> ẹ kọ́kọ́ rí i pé nípa ọ̀rọ̀ umma kò ṣe umma kò lè jẹ́ ìran lápèjúwe jẹ́ ní tó sáré fún wa láwọn àpèjúwe kan ọlọ́ni inna adihi ummatukum ummatan wahida lè tó ń pẹ́ ìjọ lọ́lọ́run lo umma fún bẹ́ẹ̀ ni pé ìjọ yìí o ìjọ ẹ̀yọ̀ kan ni wa ana rabbukum fattaqun èmi lọ́lọ́wọ́n ọba yín ẹ máa bẹ̀rù mi níbomi ó ní inna hadhihi ummatukum ummatan wahida wa ana rabbukum fa'budun níbomi fattaqun ṣẹ̀rí jọ yín ẹ̀sìn yín ẹ̀sìn ẹyọ kan ni èmi lọ́lọ́wọ́n ọba yín ẹ máa bẹ̀rù mi níbomi ó ní Allah la ja'ala an-nasa ummatan wahida tó bá jásí pọ́lọ́wọ́n ọba bá fẹ́ ni ìbá ṣe àwọn èèyàn kó jásí pẹ́sìn ẹyọ kan ni wọ́n máa ṣe ó ní walakin la yazaluna mukhtalifin wọn à ní yé máa ṣọ̀tọ̀tọ̀ lidhalika khalaqahum nítorí pé bọ́lọ̀ ti dá wọn nù ni oṣù di méjì tẹ bá tún wọ kẹlima umma mi ẹ rí i pé inna kana nasu kana nasu ummatan wahida ẹ rí i pé àwọn èèyàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ orí ẹ̀sìn ẹyọ ọ̀kan ni wọ́n wà nígbà tó di pé àwọn èèyàn fẹ́ máa yapa kó lórí ẹ̀sìn ni ló ń di pé faba'atha Allahu an-nabiyyina mubashirina wa mundhirin lọ́lọ́ bẹ̀rẹ̀ sí ní gbé àwọn ànábì ọlọ́run tí ó jólú kìlọ̀ olùfún ní ló ń gbé wọn dìde ó rí i pé àwọn yẹn lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn míì náà tún wà àwọn míì náà wà èyí tí mo fẹ́ sáré sọ̀rọ̀ lé ní pé kalimatu qawm a máa túmọ̀ sí ìran lóòótọ́ a sì máa túmọ̀ sí ìpín kan nínú àwọn ènìyàn kódà a tó máa túmọ̀ sí èèyàn kan náà jẹ́ sáré fún àfáà wa ní àkíyèsí lórí ẹ̀ ó rí i pé kaumun a máa túmọ̀ sí ba'adun nas jama'atun minan nas gẹ́gẹ́ bí àjíṣọ́ anamisa sallam tó sọ fún wa pé wa majtama'a qawmun fi baytin min buyutillah àwọn kan ò ní kóra wọn jọ sínú ilé kan nínú ilé ọlọ́run kọ́ wa máa rán ara wọn létí nípa ọlọ́run tàbí kọ́ máa kọ́ra wọn lẹ́kọ̀ọ́ nípa àwé ọlọ́run ó rí i pé ilẹ̀ àfàtì umul malaika wa ghashiyatu umur rahma wa kataba umullahu fi man inda sórí pé níbẹ̀ yẹn kọ́ òun ni ọlọ́run ò lò fún ìran a máa lò fún ìran bòmí a dẹ̀ máa lò fún apá kan lápèjúwe tó bá ní kadhabati qawmu Nuhin so àwọn ìjọnú apẹnú ànírọ̀ wọ́n pa àwọn òjíṣẹ́ Ọlọ́run nírọ̀ ó rí i pé níbẹ̀ yẹn báàdù ni àwọn kan nù wọn kì í ṣe gbogbo wọn ìyẹn ni pé kazzabati jama'atun min qawmi Nuh in tó fi mọ̀ ní wípé àyà tí mo kà yìí suratu Shu'ara ìlú wa ó dàbí àyà one oh five Quran twenty six tó bá wá wáyà tí ó jẹ́ kó mọ̀ bẹ́ẹ̀ pé àwọn kan nù wọn ní sọ ó lọ sí Quran eleven suratu Hud aya 37. seven ọlọ́ni wa uhiya ila nuhin àwọn ọlọ́run la ránṣẹ́ sí Nóà annahu lan yu'minu min qawmik pé wọ́n ní gbàgbọ́ nínú àwọn èèyàn rẹ̀ illa man qad amana àfàwọn díẹ̀ tí wọ́n ti gbàgbọ́ ṣáájú tó bá sì wo àwọn tí wọ́n tẹ̀lé Nóà wọn gbogbo wọn náà kọ́ ní ìran Nóà àwọn ìran míì náà ń bẹ nínú wọn bí israel gẹ́gẹ́ bọ́lọ̀ ti ń sọ fún àwọn alukur'ani wípé zurriyata mimman hamalna ma'a nuhin tó sì já sí pé israel ọlọ́wọ́n bá mi ń sọ mẹ́ israel ọlọ́wọ́n bá mi ń sọ mẹ́ ìyẹn lọ bẹ́ẹ̀ tó bá tún náà alukur'an ó rí i pé tó bá wo suratu àyà ah, kan nu Qur'an níbi Ọlọ́run ti ń sọ fún wa pé la yaskharu qawmun min qawmin ṣòrí pé kò ló fún ìran ó ń lò fún ba'du nas apá kan nínú àwọn èèyàn a máa lò fún ràǹbòmí a sì máa lò fún apá kan ènìyàn a sì máa lò fún èèyàn kan lọ́ọ́ pé tó bá wọnú Kùránì yẹn náà ó rí pé Ọlọ́run ní la yaskharu qawmun min qawmin asa an yakunu khayran minhum ولا نساء من نساء aza أن يكون khayran منهن. bẹ́ẹ̀ àbí tí n bá ní ṣìwí bóyá nu suratul hujurat bí nǹkan Allahu a'lam ìpìlẹ̀ la yasakharu qawmun min qawmin ẹnìkan ò gbọ́dọ̀ fẹ́ ẹnìkan ṣe yẹ̀yẹ́ àwọn ọkùnrin àwọn kan ò gbọ́dọ̀ fà àwọn kan ṣe yẹ̀yẹ́ yẹn bó rí pé ba'dul qawm ba'duhum àwọn kan ò gbọ́dọ̀ fà àwọn kan ṣe yẹ̀yẹ́ torí pé azza an yakunu khayran minhu ó ṣeé ṣe káwọn tí wọ́n fi ń ṣe yẹ̀yẹ́ yẹn kan lóore jù wọ́n lọ wala nisa'un min nisa'in obìnrin náà sì gbọ́dọ̀ fóbìnrin ṣe yẹ̀yẹ́ ááyà yẹn àwọn kan gbà yìí pé tá a bá sọ pé alqawm ọkùnrin Ọlọ́run bá ń sọ mbẹ àmọ́ tó bá tún wá dìbò míì Ọlọ́run àtúmọ̀ torí pé ó lo nisa'u lọ́tọ̀ mbẹ ẹgbẹ́ ti ń sọ fọkùnrin àtobìnrin tí ó mọ já sí pé yàáká ò mọ pẹ̀yìn èèyàn mi ó rí i pé ọkùnrin àtobìnrin ló ń lò fún ṣòwò aráyà tí mo wá fẹ́ lò láti fi jẹ́ kó yé àfa mi gẹ́gẹ́ bí n táfa mi sọ aya yẹn bẹ nu suratu Ra'd ayẹlẹ kẹtàlá aya yẹn ni wa yaqulu alladhina kafaru àwọn olùkọ́ tọ́lọ́hún àwọn ò mọ̀ sọ fanda Muhammad sallallahu alaihi wasallam wípé lawla unzila ayatun min rabbihi tó bá jásí pé wọ́n bá lè sọ iṣẹ́ ìyanu kan kalẹ̀ fún ànẹ́bí látọ̀dọ̀ ọlọ́run ọba rẹ̀ àwọn gbàgbọ́ wọ́n ń twist ànẹ́bí wọ́n ń dà láàmú nítorí kó lè ṣiṣẹ́ ìyanu fáwọn tó sì jásí pé màkàní lẹ́nàbí yìí àyìnyá àti àbí ayatin kò ṣeé ṣe fún ànẹ́bí ọlọ́run kan kó wá ṣiṣẹ́ ìyanu illa bi idhnillah àfi tó bá já sí pọ́lọ́run ló fún níyànda rẹ̀ pé ṣe tọ́lọ́run bá ti fún níyànda rẹ̀ kò lè ṣe o lè rà nẹ́bì kan tó ṣiṣẹ́ ìyanu látọwọ́ rẹ̀ bí kì í ṣe pé ọlọ́run fún níṣẹ́ ìyanu ni láti ṣe àmọ́ ṣẹ́ ìyanu tó fanda Muhammad sallallahu alayhi wa sallam òun náà ni kurhanu lóhun nìkan náà ó sì tó tọ́lọ́run fi ní alam yakfihim ṣé kò tí ì tó fún wọn ni bi anzalna alayka alkitaba máa sọ odidi ìwé kalẹ̀ ìwé náà sì ṣẹ́kù gbogbo ìwé ló ti fẹ́ kú tán náà àwọn kẹfìrí wa máa sọ fànàbí gbẹlẹwọlá ònzìlá èléyìí ayatò mẹ́rin bì tó bá já sí wípé ni wọ́n bá sọ iṣẹ́ ìyanu ẹyọ kan kalẹ̀ fún látọ̀dọ̀ Ọlọ́run ọba rẹ̀ àwọn ò bá gbà fún Ọlọ́run fúnra rẹ̀ ni wọ́n ń fún wọn lésì wípé ìnámẹ anta munzirun èyí tó dájú ni pé olùkìlọ̀ ni ọ́ èyí ṣe ẹni tí máa ń múṣẹ́ ìyanu wá ìkìlọ̀ la fi rán wọ Ọlọ́run jẹ́ kó yá níbi bẹ pé innama anta mundirun mo fẹ́ sáré wo kí wà lókè àyà yẹn náà ó ní innama anta mundirun olùkìlọ̀ ni wọ́n nẹ́bì sallallahu alayhi wa sallam wa li kulli qawmin wà lọ ọmọ ìrẹ́ ànẹ́bì pé li kulli qawmin gbogbo èèyàn kankan láyé yìí haadin ló ní olùmọ̀nà tí máa fi mọ̀nà àwọn tí ṣe ìtọ́nu máa fi mọ̀nà ń bẹ̀ o àwọn tọ́lọ́run sì máa fi mọ̀nà wà káwọ́mù níbẹ̀ nì ọlọ́run bá nẹ́bí wí hasọtan lèkúlè káwọmìn hadin gbogbo èèyàn kankan ló ní ẹni tí ń fún un nítọ́sọ́nà ìyẹn túmọ̀ sí pé ìrẹ́ ànẹ́bì ọlọ́run ní ń tọ́wọ́ sọ́nà o mọ̀gbà tí wọn o mọ̀jàn fi múṣẹ́ ìyanu wá mọ̀jàn fi dọ̀ọ́ láàmú ìbéèrè tá a máa jọ bí wa ni pé mẹ́ni owó alihadi ta ni alihadi látòrí ilẹ̀ yìí padà sókè lọ́hùn kúrò lókè lọ́hùn padà sísàlẹ̀ yà yín jẹ́ àjọ lọ sínú Al-Qur'an nǹkan méjì náà la lè pè ní alihadi Al-Qur'an àti Ọlọ́run fúnra rẹ̀ tó ní Qur'an bó tiẹ̀ já sí pé nínú àwọn tàfàṣírù míì àwọn kan sọ pé Sayyidina Ali ni pàápàá pé adimben ni pé Imam Ali ni pàápàá lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ ahimmatu Shia àwọn gbà yìí pé adi níbẹ̀ yẹn àwọn kan nu wọ́n gbà yìí pé àwọn kan nù àwọn tí wọ́n jẹ́ ahimmatu Shia wọ́n gbà wípé Hadi ń bẹ ni Sayyidina Ali ni táwọn àáfàá sunna míì náà sì tú bẹ́ẹ̀ nínú àwọn tafasir náà táwa ni Hadi ń bọ̀ ọlọ́ni innama anta mundhirun ìrẹ́ ní tiẹ̀ olùkìlọ̀ ni ọ́ wàá gbọ́ tọ́lọ̀ ń sọ fún anabi nígbà ọlọ́wọ́n bá ń sọ fún wa wípé. mà laysa alayka udahum ìmọ̀nà wọn àti mọ̀nà àwọn èèyàn ò sí lọ́dọ̀ wọ ànábì o walakinna Allaha àmì èyí tó dájú ni pé ọlọ́run ọba fúnra rẹ̀ yahdi man yasha òun ní máa ń fẹni tó wù yàn mọ̀nà òun ní alhadi ìkànnì yẹn ó rí i pé tó bá wo suratu Taha àyà fifty ó rabbuna a'ta kulla shay'in ọlọ́run ọba wa o ló fún gbogbo nǹkan lẹ́tọ̀ọ́ dídá rẹ̀ ọlọ́run dá ó fún lẹ́tọ̀ọ́ padà summa hada lẹ́yìn náà ó fi mọ̀nà ìyẹn ni pé likulli qawmin hadin gbogbo èèyàn kankan ló lólùtọ́sọ́nà ta lólùtọ́sọ́ta wàá máa gbọ́ ọlọ́run tó sọ ń bì kan nínú suratul Qasas aya fifty six ó ní innaka la tahdi man ahbabta ìrà nábì ó lè fọ̀nà mẹ́ni ó wọ̀ ọ́ walakinna Allaha yahdi man yasha ọlọ́run ní máa fọ̀nà ọmọ ẹni òun. Nam ìjọlọ́run wá lo háàdì fúnra rẹ̀ táà fi mọ̀ pé kẹ́límọ́tò háàdì ló lò mẹ́ ẹlòmíì lè fẹ́ jiyàn bẹ́ẹ̀ alukurani náà sì máa jẹ́ háàdì torí pé tó bá wo kurani náà suratu Yunus aya twenty five ọlọ́ni wa yahdi man yasha'u ila sirati mustaqim wa yahdi man yasha'u ọlọ́run ó máa fẹ́ ní òun mọ́nà ila sirati mustaqim lọ sójú ọ̀nà òótọ́ wa yahdi man yasha ila sirati mustaqim ọlọ́run máa fẹ́ ní ó bá òun mọ́nà lọ sórí ojú ọ̀nà tó tọ́ yẹn ni pé ńbẹ yẹn wa yahdi man yasha Allahu ila sirati mustaqim ọlọ́run ó máa fẹ́ ní tóun yóò máa fi mọ̀nà lọ sójú ọ̀nà tó Kùránì náà sì ń jẹ́ hádìí tọ́lọ́lọ́ ní inna hadha al-Qur'an ṣọ́ra al-Qur'an yahdi lillati hiya aqwam òun náà ní máa jẹ́ ìtọ́sọ́nà amọ̀nà fáwọn tí wọ́n dúró déédéé ó rí i pé aqwam àti qawm wọ́n mú látara qawma yaqumu qawman ni ọlọ́run wá dídí jẹ́ ká mọ̀ pé àhádí ọlọ́run ní jẹ́ bẹ́ẹ̀. nam tó o bá lọ ka suratul hajj aya fifty four oníwà innallaha sórí ọlọ́run dájúdájú ọlọ́run làhádìlẹ̀dínà amanu òun ní mọ́ òun ló jẹ́ olùfinimọ̀nà háàdì lẹ̀dínà amanu fáwọn tí wọ́n nígbàgbọ́ nu ọlọ́run ila sirati mustaqimi sórí ojú ọ̀nà tààrà suratul hajj nìyẹn tó bá tún wá wọ suratul furqan aya thirty one ọlọ́ni wa káfà bi rabbika hadiyan wa nasira ọlọ́run ọba rẹ ti tó fún wa nẹ́bi ní hadiyan ẹni tí ó máa fi ọmọ náà ونذيرا هاديا وكفى بربك هاديا ونصيرا للمنا rẹ̀ àtolùrànlọ́wọ́ rẹ̀ tọ́lọ́mọba wa ní innama anta mundirun àwọn èèyàn ń fọ́ọ̀sì ẹ̀ kó ṣe ọlọ́wọ́ innama anta mundirun ìwọ́lọ́ olùkìlọ̀ ní ọ̀ wa li kulli qawmin hadin kó wá ló lẹ́ni tí máa tọ́ sọ́nà o èṣù ní ń tọ́ àwọn ni wọ́n fi ń béèrè tí wọ́n ń béèrè yẹn ọlọ́run ní ń tọ́wọ́ sọ́nà kọ́ọ̀mù ń un sọ̀rọ̀ ene tó wà munfarid tí Muhammad likulli qawmin hadin hadi torí pé hadi yẹn ìmọ̀ fìyàn mọ̀nà sójú ọ̀nà ọmọ ni so ìyẹn ń wa inna Allaha lahadi lathina amanu ila sarati mustaqim wa kafa bi rabbika hadiyan wa nasira tọ́lọ̀mọ́ wa ń sọ fún wa wípé likulli qawmin hadin gbogbo kó wà ló lẹ́ni tí máa tọ́ sọ́nà o ọlọ́run lolùtọ́sọ́nà rẹ o èṣù lolùtọ́sọ́nà tiwọn o má gbà tọ́sọ́nà wọn lọ́bi jáde pé kọ́ọ̀mù níyà yín o kìí ṣe ìran tá a fi wá sọ pé lèkúlè kọ́ọ̀mìn haadin pé gbogbo ìran kankan ló ní olùtọ́sọ́nà ṣùgbọ́n pé téèyàn bá wo àyà kúránì gan mẹ́ lèkúlè kọ́ọ̀mìn haadin ni kì í ṣe pọ́lọ́hún sọ pé lèkúlè káwọ́mí nàdírùn kì í ṣe pọ́lọ́hún sọ pé gbogbo mo fẹ́ ṣí súra yẹn ọlọ́hun ò sọ pé gbogbo ìran kankan ló ní olùkìlọ̀ háàdí ọlọ́hun sì nìkan ni háàdí ṣòṣà àgbọ̀ àyà ní pé wà inna Allaha lahadi alladhina amanu ila sirati mustaqim wa kafa bi rabbika hadiyan wa nasira so bí yẹn ṣe jẹ́ nìyẹn àfa mi àfa alálùbáríkà àfa dáadáa áádí níbẹ̀ ni ọlọ́run ní jẹ́ bẹ́ẹ̀ kọ́ọ̀mù níbẹ̀ yẹn ànẹ́bì lọ́lọ́run ọba ń bá wí ń bẹ̀ munfaridan bó ti lo umma fanabi ibrahim munfaridan kọlọ́n kó dákun kó ṣíjú àánú wò wá mo sì dúpẹ́ lọ́dọ̀ yín ọlọ́run bá mi ṣe dáadáa fún yín torí pé bẹ́ẹ̀ ṣe ń bá mi sọ̀rọ̀ yẹn ẹ̀ ń sọ̀rọ̀ pẹ̀lú àpọ́nlé ní sọ̀rọ̀ ọmọ ìyá ní sọ̀rọ̀ olólùfẹ́ ọlọ́run bá mi ṣíjú àánú wò yín lọ́la la ilaha illallah àti kẹ́hìndé ọlámẹjì ọ̀rọ̀ yìí ò ní dàrú jazakumullahu khair bila ilaha illallah wa as'alullaha lakumul afiya wassalama walhamni والسلامة والأمانة يا رب العالمين إلى يوم الدين بأك لا إله إلا الله وأن يزيدكم بالخيرات والحسنات إلى يوم الدين جزاكم الله خير والسلام عليكم ورحمة الله وبركاته ما شاء الله